ìṣọwọ́ tí fàájì yẹn tó ṣe dùn ní ẹnu mi <laughs> àwọn aráalé ga máa wò ó pé ah, ṣé kò yẹ pé fàájì nìkan la máa ṣe lórí ètò lẹ́yìn rárá o a máa ṣe fàájì àti máa kẹ́kọ̀ọ́ orí ètò fàájì ọ̀sán pẹ̀lú adẹ́nìkẹ́lẹ́ wa o ní orí Orísun TV Orísun tí o lè gbẹ ó fọ́ tì ó dàrú tì ó bàjẹ́ tì ó dàwó tì kó lè dàrú ó máa máa lọ sókè lọ́lọ́lọ́ nítorí pé kí ni orí àpáta Ọlọ́run Olódùmarè náà ni àwa fi ìdílé wa lọ́lẹ̀ sí. Si nítorí ìdí èyí náà ń kọ́ kò lè bàjẹ́ ẹ kò ní bàjẹ́ ẹ pé kò ní bàjẹ́ yẹn tí wọ́n fẹ́ di anthem fún mi lẹ́nu ẹ kò ní bàjẹ́ wẹ́rẹ́ ṣe olú ẹ̀ okay now ọmọ yín náà ló wà lórí ètò ọ̀rẹ́ yín fàdí yín ẹni tẹ máa ń fẹ́ gbọ́ ní gbogbo ìgbà ẹni tẹ máa ń fẹ́ rí ní gbogbo ìgbà mo ti dé bàgẹ́ èmi náà kọ́ ọlọ́run ọba màní. <laughs> èmi ya àwọn olóńgbò ọ̀gí ọmọ nílẹ̀ Ìjẹ̀ṣà èmi lọ́mọ wá ọmọ ẹkùn ọmọ ògìdìrìgbò ọmọ jálẹ̀kùn ọmọ tó gbéṣu lájà obìnrin tó fi igun yan jẹ èmi lọ́mọ nílé alẹ́ tìlẹ̀ ọ̀nà gílà <laughs> tí máa sọ pé tí máa sọ sí pé ẹ odò kan wà lẹ́yìn ìpínlẹ̀ àbá mi o mo mọ èèyàn kan tó máa rò ó sì pé omi yẹn gángan sẹ́ẹ̀ máa débẹ̀ bóyá tó bá bu omi yẹn ò lè tó bá fi wẹ ọṣẹ kò yé yín lè di ṣé ìnú <laughs> ṣùgbọ́n àjèjì ni ẹ nítorí pé tí àjèjì bá débẹ̀ tó bá wọ ẹsẹ̀ ń bẹ̀ ó máa dẹni ẹbọ ni èmi tí mo jọ mọ wá tí ó fi orí mi sọlẹ̀ sídìí ọwá èmi gangan ni mo lè débẹ̀ tí mo lè bú ẹjú tójú mi máa dẹ̀ dojú oge tí mo lè bú ẹjú tí ìbàdí mi máa dẹ̀ di ìdí ìlẹ̀kẹ̀ mo dẹ̀ máa ń sọ ní gbogbo ìgbà màá nígbà ṣe máa ń kira wa yẹn èmi fẹ́ try láti tú ìṣe Help. kò yẹ yín nítorí pé nǹkan ti ń change ọmọ ayé ètùn wọn fọ̀gẹ̀dẹ̀ ṣe lálẹ́ de ìjẹ̀ṣà ẹyẹ lẹ́jẹ́ but come to think of it ẹyẹ kọ́ ló ń jẹ́ gẹ̀dẹ̀ mọ́ nílẹ̀ ìjẹ̀ṣà o kẹrí ah, <laughs> adéníkẹ yìí ah, ẹnu mi mo lè jẹ dòdò pa ah, <laughs> mo lè jẹ dòdò ṣé wọ́n rí ọ̀gẹ̀dẹ̀ yẹn mọ́mísí mi tún máa ń ṣe nǹkan kan wọ́n máa mú wọ́n máa bẹ́ ìyẹn tí ilé tí ò tí pọ̀ mọ́ dáadáa wọ́n máa wá gé díẹ̀díẹ̀ wọ́n máa dà sínú blender wọ́n máa wá blend ẹ̀ tó máa smooth dáadáa á wá gbé pot kaná tó bá ti gbé pot yẹn lẹ́nà tó mi inú ẹ̀ ti gbẹ dáadáa wọ́n á kàn da ọ̀gẹ̀dẹ̀ tó ti lọ yẹn wọ́n máa dà sínú ẹ̀ á wá bẹ̀rẹ̀ sí ni máa tàn ẹ̀ a máa rò a máa rò bí ẹni pò ń ro àmàlà ṣé nígbà tí tẹ́ ń ro yẹn àwọn kan máa ṣe bẹ́ẹ̀ nípò ní kókó irọ́ ni o ó díbọ́n ni o ó ń jiná bọ̀ ni ṣé tí wọ́n ti ní kókó yẹn má rò pé bí o ti bàjẹ́ kí wọ́n lọ dànù ẹ ti sọ nǹkan jọbọjọbọ nínú yẹn o tí wọ́n fẹ́ lọ dànù ẹ̀yin ẹ ṣáà máa rò ó lọ ẹ má rò ti kókó yẹn má rò ó lọ ẹ máa rò ó lọ ṣé ẹni tó bá yẹ kàn máa dípò tí ń smooth a kàn máa fine a máa smooth ṣe rí tẹ́wọ́ kàn ra pọ́n tẹ́pọ́n sínú eh, nylon tẹ́ kàn ra mold tẹ́ fi sílẹ̀ ẹ wá bá mi wá ẹ̀fọ́ ṣọ̀kan ẹ bá fẹ́ ṣe é èmi máa ń ṣe kinní kan tí máa ti ṣe ṣọkọ yẹn máa tún fi rúgùn máa fi rú lójú <laughs> nígbà tí ọkọ mi gbọ́ bá jẹ́ wájú àwa o ṣe ṣọkọ mú ìjẹ yìí àbí rúgùn èwo orí èèyàn gbogbo ẹ̀rọ àlákọ̀pọ̀ ni àkọ̀pọ̀ ni ẹ wá wá irú tó da kẹfì gbáǹdì yéésù ẹran tó bá wù yín ni ẹ fi sí tàbí ẹja ẹ ṣàánú gbogbo ẹ̀pọ̀ ẹ dá sí i tó bá pọ̀nmọ́ gọ́sùn máa ń dáná ẹ fi sí ọmọ tí ẹ bá jẹ ọ̀gẹ̀dẹ̀ yẹn ọ̀gẹ̀dẹ̀ alámàlà tàbí kí ẹ fẹ́ pákú ẹ kàn mọ́gẹ̀dẹ̀ yẹn lọ sí ẹ bọ́ ilẹ̀ ẹ wá fọ odó yín dáadáa ẹ bẹ̀rẹ̀ sí ní máa gun níyàn kípo kípo kípo kípo kẹ́gun níyàn ah! ọmọ oúnjẹ dé ẹ wá sọ pé ẹyẹ kan ló máa ẹyẹ ubi ẹyẹ tá ń bọ́ ọ̀nà ẹyẹ ó bọ́ ọ̀nà ẹyẹ ẹyẹ ló máa máa jọ̀gẹ̀dẹ̀ jọ̀gẹ̀dẹ̀ tó máa ṣe mí lára tó máa ṣara lóore tó gbogbo ara máa dán a máa ní láti revisit mo ti sọ pé tí mo bá ti lọ lé máa lọ bá sí mi pé dáadí dáadí ẹ jẹ́ ká rí visit oríkì. oyè yìí wọ́n lọ wá pè ní lọ́wọ́ àlè pé níbo ni wọ́n ti wá tí wọ́n fi pàmẹ́ yí gbogbo ẹ̀ pọ̀ bọ̀ ẹ ẹ ó yẹ ká yìí nù. ó ní ọlọ́run lórí ìṣe fàájì ọ̀sán àti ìsọ̀yẹ náà nìyẹn mo dẹ̀ mọ̀ pé àwọn tí wọ́n bá ní etí ọ̀rọ̀ wọ́n á ti tètè fi sáré kó ẹ̀kọ́ kan nínú àwọn oúnjẹ tí mo sáré sọ sílẹ̀ yẹn yìí nù. nítorí pé àwọn oúnjẹ yìí máa ń ṣe ara lóore yàtọ̀ sí pé wọ́n ń ṣe ara lóore yàtọ̀ sí pé wọ́n jẹ́ kí àwọ̀ èèyàn kó máa dán yàtọ̀ sí pé gbogbo pé ẹsẹ̀ máa tún adùn tó wà nú ẹ̀ ó máa ń ṣiṣẹ́ fáwọn tó bá ní diabetics ìwọ tó ní diabetics oúnjẹ kan gbòógì nìyẹn tó o lè máa jẹ tí sickness yẹn máa fi reduce anyway mo ti sáré sọ kankan sílẹ̀ fún àwọn early birds àwọn tó kọ́kọ́ wá sórí ètò lẹ́nìí wọ́n ti sáré di ẹyọ kan mú ẹyọ kan lọ ṣe fàájì tó bá ti wá parí fàájì yẹn a máa wọnú ohun tá a fẹ́ bára wa sọ léènì gangan a máa wọnú ẹ̀ lọ ó dáná mú bọ̀ ẹ má lọ síbi kankan o mo kí yín káàbọ̀ padà sórí ètò fàájì ọ̀sán gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe ń darapọ̀ mọ́ wa a ti wọlé lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ a kàn sáré lọ ṣe fàájì ni a lè ti wá padà sórí ètò ẹ jẹ́ kí n fi àkókò yìí máa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹni tí wọ́n ń kàn sí wa tí wọ́n sọ fún wa pé ètò tẹ́ ṣe lánàá o tẹ́ ṣe lénìí o ọ̀rọ̀ tẹ́ sọ yẹn o ó bá wa wí o ẹ ṣé o àdúpẹ́ gbogbo yín náà àwa náà èmi náà sọ pé ẹ ṣé <laughs> torí tí ẹ bá máa wò wá kẹ́ máa fún wa ní àwọn feedback yẹn jíjà yẹn lè máa you know ó lè máa pọ̀ tó ìbọn bí ẹ bá ṣe ń dá padà fún wa ó máa jẹ́ káwa náà láti máa pé ká ṣe kí ni ká ṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ ẹ ṣe àdúpẹ́ orí ètò ìfàjì ẹ̀sán náà la ṣì wà èmi lọ́mọ yín adéníkẹ́ anna babatunde honey fingers mo ṣì wà lórí ètò mi ò tí ì lọ kódà a ṣẹ̀ṣẹ̀ wọnú agbami ètò báyìí ni mo ti sọ nọ́mbà kan sílẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n sìn a máa wọnú ọ̀rọ̀ tá a fẹ́ bára wa sọ lẹ́yìn gàgàgàgàgà kí la fẹ́ bára wa sọ. mímọ̀ gbèdéke ẹni knowing your limit Hmm. àwọn kan á ní limit do I have a limit ṣé ó yẹ kí n ní gbèdé I am myself I can run my life anyhow mo lè you know ibi tó bá wù mí mo lè jẹ̀ sí as far as tí má ti kọjá ọmọ ọdún méjìdínlógún hmm, mo lè mo lè ṣe nǹkan tó bá wù mí mo lè you know kò yẹ kí n ní limit now ẹ̀sìn jáde tí má ti ń ṣiṣẹ́ Eh, mo ti ń gba slurry mo ti mo ti ń make owó mi mi lọ bá àwọn parents nǹkan fún mi lówó so why should I have a limit ó yẹ kí n ní limit now ó yẹ you know ẹnu mi àní mo wọlé ọkọ one hundred and one kí n fọ kò sí nǹkankan a limit bá wọ ọmọ jẹ́ kí n. ara ló máa ń béèrè ìwọ tó bá mọ limit ẹ tó mọ gbèdéke ẹ kí láti ẹ ń pè ní limit gangan ẹjẹ àti ibẹ̀ mu nítorí pọ̀pọ̀lọpọ̀ àti máa fẹ́ máa darú mọ́ṣápà báyìí ẹ máa rò pé limit a sọ̀rọ̀ nípa self worth tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé wọn á jọra wọn ni wàhálà ìwọ̀n yàtọ̀ wọn ò jọra wọn lọ́nà kankan kí là ń pè ní pé gbèdéke limit ó ní pé kó mọ ipá ẹ ohun tó o lè ṣe ibi tó o mọ ibi tí ipá ẹ pin sí ní kúkúrú èdè tí ò tí ò ní pé à ń ṣe àmúlùmálà mọ ibi tí ipá ẹ pin sí. Si bọ́bí tó yẹ pé you can no longer move forward o ò lè tẹ̀síwájú mọ́ ibi tó o dé rèé o ò lè stretch ó ní nǹkan tó ń pè ní elasticity elasticity <laughs> àwọn àwọn olóyìnbó ńláńlá àwọn ní economics wọ́n ti máa mọ ohun tí mò ń sọ tí o bá ti dé level kan you can no longer stretch o ò lè lọ mọ́ èsì bí o fẹ́ yún that gbèdéke nǹkan tó ń pè ní limit nìyẹn. now èèyàn tó bá fẹ́ ní ẹ̀tẹ́ <laughs> tó fẹ́ tẹ́ òun ni kò ní mọ gbèdéke ẹ jẹ́ ká wá mu ní gbogbo ọ̀nà èmi ò ní kàn focus lórí ọ̀nà kan lénìí mo fẹ́ try láti yà sí gbogbo ọ̀nà tó fi máa tàbá ara ilé tàbá ara oko tó máa bá èmi gangan tí mò ń sọ̀rọ̀ tó máa bá mi sọ̀rọ̀ mo fẹ́ try láti pé kí n spray tentacles ọ̀rọ̀ yẹn so that ó máa lè go round everybody á máa ṣàtì ẹ̀ ń bẹ̀ kò sí pé bóyá èmi nìkan ládẹ́nìkẹ́ ń bá sọ̀rọ̀ lẹ́nìí rárá gbogbo èèyàn pátápátá ni ọ̀rọ̀ yìí ló máa kàn ẹ jẹ́ á bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn ọ̀dọ́ wa <laughs> ní ìmọ̀ gbèdéke ẹ kí ni gbèdéke ẹ gẹ́gẹ́ bí ọ̀dọ́ o gbọ́dọ̀ kọ́kọ́ jókòó náà kó rò ó okay what can I not do? ṣé mo pé àwọn olóyìnbó wọ́n wọ́n wọ́n separate ìtumọ̀ can't àti won't i cannot do this ó túmọ̀ sí pé o ò ní agbára láti ṣe ni you don't have the ability to do it can't nìyẹn i will not do it i will not do it túmọ̀ sí pé ó possible kò ní agbára láti ṣe ṣùgbọ́n o ò ní ṣe o ò fẹ́ ṣe now ṣe rí pé méjèèjì yàtọ̀ báyìí ibi táwa wá ń lọ eléyìí tó bá límìtì yìí mu òun ni count yẹn ability ẹ ibi tó dé ibi tí ipá ẹ pin sí ibi tí agbára ẹ dé ibi tí òye ẹ mọ̀ nǹkan tó ò lè ṣe má sọ pé o lè ṣe é màámi á sọ̀rọ̀ kan á ní ọyún tó gẹ̀lẹ̀tẹ̀ kó mímí fìhìn ìtumọ̀ ẹ̀ ní pé èèyàn tí ò tó nǹkan kan tó ń tó ń sọ pé òun òun jẹ́ like elephant you know what ìwọ tó tó tó jù báyìí lọ tó wá ń ṣe báyìí you must know your limit at every point in fact ní gbogbo ọ̀nà ìgbésí ayé ìwọ tó jẹ́ ọ̀dọ́ ó ti mọ̀ pé o ò ní agbára o ẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ láìfẹ́ ni o ò ní agbára láti ra mọ́tò báyìí owó tó wà lọ́wọ́ ẹ jẹ́ ká mo fẹ́ ṣe practical example so màá máa mention àwọn ọ̀rọ̀ kan particularly bóyá ọlọ́run bẹ́ẹ̀ ṣe ó sáré ṣiṣẹ́ kan àbí bóyá o lọ sí ṣòwò kan win owó kan àbí kinní kan wá níbi àbí three million naira ó yẹ kí yẹn ṣì rí tókùn bọ̀ kékeré tó ní ju three million naira lọ ń sìn lọ́la even Corolla táwọn èèyàn sáré sí gan ó ti wọ four point five million lọ́jà ń sìn káṣí àá ní pé èèyàn máa rí bí mọ́tò kékeré kan tó ju three million naira ó wá ní three million naira exactly lọ́wọ́ ó wá sáré pé mọ́tò ló fẹ́ lọ rà ó retí ìdílé tó gbé o tó bá ra mọ́tò yẹn tán ó ò ní mix láti ra epo sí o ṣó ti ń yé wa báyìí ó ò ní mix láti pé tí táyà bá fọ́ lọ́nà ó máa sáré ra táyà sí mọ́tò yẹn. tí ó bá tó time tẹ máa tí mọ́tò due for servicing ó ò ní agbára service sáfíìsì mọ́tò ó wá kó gbogbo owó tó wà lọ́wọ́ ẹ̀ pátápátá ó wá lọ fi ra mọ́tò ó mọ iye ó tiẹ̀ mọ gbèdéke ara ó mọ ohun tó yẹ kó ṣe tí nǹkan bá ṣẹ̀ wá tiẹ̀ pé àgbẹ̀ni ah, àfàdírí ah, owó tí owó mo ní mọ́tò kọ́ àjẹ́ ah, àlọ́ra àfàdí mi let them know that you cannot o ò tí ì lè ṣe ẹ o ò tí ì lè ṣe ẹni tó bá gbọ́n dáadáa á mú owó yẹn á fi ṣe nǹkan tó máa ma ní turnover turnover yẹn èrè yẹn ló máa mú wàá di capital yẹn mọ́lẹ̀ èrè yẹn ló lè fi ṣe nǹkan tó bá wù ẹ́ o gbọ́dọ̀ mọ ohun tó tó láti ṣe àti ohun tó tó láti ṣe ìwọ tó fẹ́ ṣe ìgbéyàwó o fẹ́ ṣe ìgbéyàwó o wá bẹ̀rẹ̀ sí ní ìyàwó bóyá ìyàwó tó fẹ́ fẹ́ ẹ jẹ́ kí ẹ jẹ́ kí focus lórí àwọn obìnrin torí mo mọ̀ pé most of àwọn obìnrin wa ló fẹ́ràn fẹ́fẹ́ rí tì àwa la fẹ́ràn ah societal wedding ah ilé gbọ́dọ̀ wà wedding mi kinní kan gbọ́dọ̀ wà igbá gbọ́dọ̀ wà ṣe mọ̀ pé ẹ̀yin ọkùnrin sí ẹ̀yin ni mò ń ṣáìdì lẹ́nu mò ń ṣáìdì yín àwọn obìnrin most times dóò mo ti rí ọkùnrin tó jẹ́ pé ìyàwó ẹ̀ sọ pé òun ò rẹ́dí àti pariwo ọkùnrin yẹn gan ló wá ń gbé sókè tó ah tó ó wà dáadáa ṣùgbọ́n ẹ jẹ́ kí ẹ jẹ́ ń ṣáìdì àwọn ọkùnrin lẹ́nu àwọn obìnrin wa wọ́n máa sọ pé àwọn fẹ́lẹ̀ àwọn fẹ́lẹ̀ àwọn fẹ́lẹ̀ fẹ́lẹ̀ ìwọ́n tó wá jẹ́ ọkùnrin ló ó ti mọ̀ pé o ò ní power yẹn láti pé kó ṣe societal wedding o ò ní agbára yẹn láti pé kó ṣe irú wedding tí ọmọbìnrin yẹn ń béèrè fún má para ẹ̀ mọ gbèdéke mọ ohun tó lè ṣe mọ ibi tí ipá ẹ pín sí mọ ibi tí agbára ẹ wà bákan yìí lè lọ síbẹ̀ kó bẹ̀rẹ̀ sí wa sọ pé ẹ eh, because she wants it I love her lọ́ọ̀bù ò dé ibi gbèdéke o ìfẹ́ ó wá pé ohun tó rò nífẹ̀ẹ́ ó fẹ́ ṣe ní tó fẹ́ meanwhile ilé tẹ́ ẹ fẹ́ gbé sí gan tẹ́ ẹ máa tẹ́ ẹ máa gbéra yín sí tẹ́ ti máa bẹ̀rẹ̀ sí ṣe ọ́nìmù lálẹ́ ọjọ́ ìgbéyàwó kò tí ì sí ńlẹ̀ ó dẹ̀ mọ̀ye tó ń gbà ní sálárì mọ̀ye tó wọlé fún ẹ ó wá fẹ́ sọ pé torí pé ẹ ah, she's she's you know torí tiẹ̀ náà mo ṣe fẹ́ ṣe ó wá mọ limit ẹ ò mọ ibi tí pa ẹ ti pin ó wá bẹ̀rẹ̀ sí ní lọ yáwó kákàkiri ó bẹ̀rẹ̀ sí ní yáwó kákàkiri ó wá fi gbèsè ṣe iṣẹ́ ìgbéyàwó ó ah! wá ṣe ìgbéyàwó tán àwọn onígbèsè wá dé onígbèsè wá yọjú ní kankan ó wá bẹ̀rẹ̀ sí ní ronú ó wá fọ́ọ̀sì hospital bed ní ìwọ tó yẹ pé ó yẹ kí ìyàwó gan kó ti máa kó ti máa sí tán kó ti máa bì kó ti máa ṣe gbogbo ẹ̀ káwọn yẹn sọ pé ah ah eh, you know kí ìyàwó gan ti ṣe báyìí kó ti máa prepare pé ok bàbá àbúrò ń bọ̀ ó wá land sí hospital bed ọ̀gbẹ́ni wá jẹ́ kí n sọ kínní kan fún ẹ tí ọ̀tá ẹ bá ṣe bẹ́ẹ̀ tó bá ṣe wẹ́lo tó bá kú àbí tó tí kankan ṣẹlẹ̀ sí ọ̀tá ẹ ìyàwó yẹn máa fẹ́ ọkọ ẹ̀mí adẹ̀ṣàbíyamọ ó yà ẹ lẹ́nu it shock you ìṣáàkì ẹni kú tiẹ̀ ló gbé ó mọ ìyá rẹ̀ ó mọ ibi tí ipá ẹ̀ pín sí. ẹ gbọ́dọ̀ mọ ìyá èmi fúnra mi gan ń ṣá bí mo ṣe ń sọ yìí mo ń ṣá fúnra mi ìwọ tó ń ṣiṣẹ́ ní kọ́ńpìnì kan ó wá fẹ́ máa ṣe ṣe kárí mi eye service ìwọ ló mọ̀ ọ́ ṣe ó wá rí pọ̀gà ń bọ̀ ẹrù tó mọ̀ pé o ní agbára láti gbé o wá lọ síbẹ̀ i can carry it ilé sáré gbé sáré ṣe. ó dẹ̀ mọ̀ pé o ò lè gbé o because o fẹ́ ṣe ojú ayé o wá sáré lọ síbẹ̀ ó bẹ̀rẹ̀ báyìí ẹ̀yin bá ṣe kẹ́ lẹ́yìn ṣe kẹ́ ló ṣe wá lo ah! òun mọbi tí ipa ẹ̀ pín sí tó bá ń gbọ́ òun bẹ́ ọ̀yà ni ẹ wo ẹ jẹ́ ká sáré lọ ṣe fàájì ẹ̀kọ́ ti lé òní mò ń bá wíwẹ́ yín kọ́ mò ń ṣẹ́yìn ṣẹ́yìn ṣe eye service ni ṣẹ́yìn ṣe eye service ni òun <laughs> oh, ẹ jẹ́ sáré lọ ṣe fàájì a ṣe fàájì díẹ̀ a máa padà wá a máa kó gbogbo ẹ̀ lẹ̀ tó ń bọ̀. <laughs> ọ̀rẹ́ mi kan pàdí mi onítèmi kan ló máa ń kọrin á ní ṣe bó ti mọ́ ẹlẹ́wà ṣàpọ̀n tó ń bá máa kó máa kọ́ dáadáa ṣùgbọ́n èmi ibi tí mo lè kọ́ ni mo ti kọ́ yẹn <laughs> ìwọ̀nba sí ipá ẹni tó mọ̀ ń sọ̀rọ̀ pa límìtì ibi tí límìtì mi dé tí bá ní kí n lọ kí n lọ kí n lọ kọ́ jù bẹ́ẹ̀ yẹn lọ mo lè bá gbogbo orin jẹ́ so ìwọ̀nba tí mo lè kọ́ nìyẹn ṣe bó ti mọ ẹlẹ́wà ṣàpọ̀n ẹ mọ̀ pé òwe kan wà tó máa sọ pé ẹlẹ́wà ṣàpọ̀n ṣe bó ti mọ ìlò ẹ nígbà sọ ni ìwọ̀ntúnwọ̀nsì béèyàn ṣe mọ òun là ń sọ lórí ètò fàájì ọ̀sán lẹ́yìn ẹ káàbọ̀ padà sórí ètò fàájì ọ̀sán fún gbogbo ẹ̀yin tẹ̀ ṣẹ̀ darapọ̀ mọ́ wa mo ti já yín sí tán o ohun tá à ń bára wa sọ mo ti já yín sí tán pátápátá mo rẹ̀ ti sọ nípa limit méèyàn ṣe mọ gbèdéke ara ẹni kí nìkan tá à ń pè ní kéèyàn mọ gbèdéke kí nìkan tá à ń pè ní limit yẹn gan fúnra ẹ̀ ohun tí ibi tí ipá ẹ pin ibi tí báyìí ti pin pátápátá ibi tí ipá ẹ dé tó ò ti lè lọ mọ́ òun ló ń jẹ́ limit èèyàn tí kò bá wá mọ límìtì yẹn òun ló máa ń tẹ́ oní ti yín àtàtà Anna Adéníkẹ́ Babátúndé tí gbogbo yín mọ̀ sí Annie Fingers èmi náà ni mo ṣe wà lórí ètò mo dẹ̀ ń sọ ọ́ lẹ́yìn pé ohun tí mò ń sọ yìí gangan èmi fúnra mi mò ń ṣàtẹ̀mí mò ń ṣàtẹ̀mí because èèyàn kò kí ń jẹ́ àwàdé èèyàn kò lè pé tán mo dẹ̀ máa ń sọ fún yín ní gbogbo gbà pé ọlọ́run ló ń fún mi ní ètò yìí ṣe ọlọ́run ló ń fi ọ̀rọ̀ sí mi lẹ́nu èmi náà mo tún máa ń wọnú íńtánẹ́ẹ̀tì máa wò ó ọ̀rọ̀ táwọn èèyàn tún máa ń sọ fún mi life story àwọn èèyàn true life story màá tún gbé màá pín gbogbo ẹ̀ wá fún yín lórí ètò fún ìgbádùn yín pé kẹ́yìn náà lè kọ́ gbọ́n ohun tí ò bá tí ì ṣẹlẹ̀ sí ọ má rò pé kò ṣẹlẹ̀ o ó ń ṣẹlẹ̀ níbì kan àwọn kan ń jìyà lé lórí ohun tí wọ́n rò pé kò lè ṣeé ṣe yẹn àwọn kan ń jọrọ̀ lé lórí some people are enjoying it tí wọ́n rò pé kò lè ṣeé ṣe now padà sórí ọ̀rọ̀ tá à ń sọ mímọ̀ gbèdéke ẹni mímọ̀ béèyàn ṣe tó ohun tó o lè ṣe àti ohun tó o lè ṣe. o fẹ́ràn láti máa jẹun o wá gbé full course meal ẹ mọ̀ pọ́tọ̀ ní kéèyàn kan sọ pé ok mo fẹ́ jẹun ẹ fún mi lóúnjẹ ọ̀tọ̀ ní tó ń pè ní full course meal full course meal ó gbọ́dọ̀ ní appetizer nínú. No? ó gbọ́dọ̀ ní main dish nínú ó gbọ́dọ̀ ní sweetener nínú mẹ́ta yẹn ṣe pàtàkì ìwọ ló wá mọ bó ṣe fẹ́ yí gbogbo ẹ̀ ẹlòmíà ní appetizer tòun fruit ló gbọ́dọ̀ jẹ ẹlòmíà ní sweetener tòun eh, ṣinṣin ni àwọn nǹkan dídùn dídùn ṣàtọ́jẹ́ pé tó bá ti jẹun tán wàá tún máa dádì mi ayé bá mi wá àwọn wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ kí mi fi sẹ́run <laughs> àwọn yẹn ní nǹkan wẹ́rẹ́wẹ́rẹ́ <laughs> wàá fi sẹ́nu ẹlòmíà ní no fruit ló gbọ́dọ̀ fi parí dish òun so that oúnjẹ yẹn á lè tètè digest náà wọ́n wá gbé gbogbo ẹ̀ síwájú ẹ̀ o kàn ṣáà ranjú mọ́ main meal yẹn ṣáá o ṣáà ń jẹ́ oníjẹ̀wọ̀ bíà ó wá ti yóò ṣùgbọ́n wò pé ah, oúnjẹ yìí a kò gbọ́dọ̀ waste àwọn májèlé bá jẹ́ of Nigeria oúnjẹ yìí ò gbọ́dọ̀ waste ah oúnjẹ yẹn dùn ó wá torí pé oúnjẹ yẹn dùn ó wá jẹ àjẹjù ló wà lè mí mọ́ <laughs> ṣorí pé òun ò mọ límìtì ẹ̀ torí kò mọ gbèdéke ẹ rárá ó ti ṣe àṣejù àwọn tó ń bá mọ gbèdéke wọn ló máa ń ṣe àṣejù ẹni pé wọn ẹni pé mi lórí ètò lẹ́yìn mo kàn rán sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó tú ìṣù ni mo kàn rán mu ní kọ̀ọ̀kan wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ni mo fi ń ṣe é <laughs> ẹni pé mo kàn ń sọ mo dẹ̀rọ̀ pé mo yẹn ń sọ yẹn òkú ọ̀rọ̀ ni mo ń sọ bá àwọn kan ni nítorí pé bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ èèyàn kan wà tó ń jẹ àjẹjù lọ́wọ́lọ́wọ́ nítorí pé kò ń ṣowó ẹ̀ ló fi rà á ṣe ń gbọ́ ẹlòmíràn máa mú lọ sí búkà òun kọ́ ló máa sanwó o ṣùgbọ́n òun ló máa náwó sí yẹn ni mo fẹ́ <laughs> ẹ tó tóbi jù nínú pọ́ọ̀tù oníbùkà ló máa náwó sí òun dẹ̀kọ́ ló máa sanwó ní ìwà ó máa jẹ oúnjẹ yẹn kò wá nílé ìgbé tán á wá ràn rí mọ opportunity comes but once a bá máa jẹ oníjẹwọ bíà kíkun yẹn inú yẹn wá kú kò wá nílé digest kò dẹ̀ tún ní mọ̀ pé yẹ kó n sáré lọ wá èso níbi tó ti dá kó n fi sí kó lè digest irọ́ ni oúnjẹ àdídùn yẹn ṣá ẹlòmíì ò mọ̀ pé tó ń bá ti lè over forty you must reduce the intake of your red meat ẹlòmíì ò mọ̀ ṣùgbọ́n àwọn gangan ló wà máa pariwo patí pé ó fún mi lẹ́ran kan ẹ wá fẹ́ ẹran kan sórí oúnjẹ mi kò mọ̀ pé àgbàlagbà ni mí ni look at you. o gbọ́dọ̀ mọ gbèdéke ẹ you must know your health Kini, kini, kini. state of health ẹ àwọn oúnjẹ wo ni kò yẹ kó máa jẹ àwọn àwọn eh, irúgbésí ayé wo lifestyle wo ni kò yẹ kó máa lò ẹlòmíà lọ sí gym house nígbà wo bá dé gym house ohun tí kò lágbára láti ṣe lálọ́ máa náwó gan lálọ́ máa gbé táyà ńláńlá ìwọ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀yìn ẹ̀yìn òun pé gbogbo nǹkan bá ṣáṣá ló ní ló ṣá everything kílé ayé yìí step by step ní tó o bá máa bẹ̀rẹ̀ business wàá bẹ̀rẹ̀ wàá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti máa kó customer jọ díẹ̀ díẹ̀ díẹ̀ ni ó kàn lè bẹ̀rẹ̀ business kan lẹ́yìn kó dẹ̀ ti rò bí ẹni pé ó máa ní gbogbo client tó need láti láti succeed ní business yẹn láàrin ọjọ́ kan kò ṣeé ṣe. ó lọ sí gym house o gbọ́dọ̀ mọ gbèdéke ntágbára ẹ ká tó o lè ṣe nínú gbogbo nǹkan tó ń ṣe nínú bẹ̀rẹ̀ Ah, ó ní advert kan tó fọ́nì tí bàbá yẹn á ní kọ́ máa hàn di ìrìn òun fẹ́ máa sáré lórí kíní working machine nu gmas ẹ bá ìyẹn sọ pé àgbàlagbà ni yìí ẹ lè ṣe ẹ bá yẹn adit adit ló bá sáré ń gbòyà lọ ló fi ṣe ṣẹ́yìn ọba pàmbá fi ṣe yẹ̀yẹ́ ìwọ tó o bá tí ì lè yí táyà ní gym house má yí agbára ẹ̀ ò tí ì ká kódà tó bá lọ bá àwọn professionals tó máa ń direct èèyàn nípa exercising ara wa wọ́n máa ṣàlàyé fún ẹ pé tó bá yẹ pé jump jacks jumping jacks ló fẹ́ fi bẹ̀rẹ̀ wà bẹ̀rẹ̀ pẹ̀lú mẹ́wàá péré tó bá wà ní ìsinmi ráńpẹ́ wàá tún kọ́ǹtínú wàá ṣe ọyọ mẹ́wàá tó bá ti di ọjọ́ kejì ohun tó máa tún ṣe nìyẹn tó bá máa di ọjọ́ kẹta wọ́n lè bẹ yìí sí méjìlá tó bá di tó bá fi máa bí abilá lẹ́yìn ọ̀sẹ̀ kan tó ti ń ṣe léraléra wọ́n lè bẹ sọ di fifteen. wọn kò ní bíbí sọ fún ẹ pé kò bẹ̀rẹ̀ láti orí hundred kò possible nítorí pé àwọn náà understand pé body wa yìí gan ní limit ara wa yìí mọ nǹkan tóun lè gbà ẹ̀mí yìí gan mọ ibi tóun lè dé ẹ̀yin tẹ́yìn tẹ́yìn ṣe tẹ́yìn ṣe eh, eh, ìbálòpọ̀ láàrin ọkùnrin àti obìnrin ìgbà míì máa ti yẹ pé ó ní àwọn size kan tẹ́ máa ṣe máa kára yín sókè tó yẹ pé oúnjẹ máa padà sókè ni ní lẹ́fù yẹn má yẹ kí àdídùn kìíní yẹn kó mọ yín lára ẹ sáré kẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ẹlẹ́kẹ́ bá lọ gbókùú ẹ ah, ní tí mo sọ yìí tó dàbí ìsọkúsọ báyìí àmọ́ àwọn tí wọ́n ti experience irú nǹkan tí mo sọ yìí mo sure pé ó máa understand nǹkan tí mò ń sọ àdúmọ́ mi kò ṣẹlẹ̀ sí rí ẹ má ẹ má ti ju ẹ sọ. <laughs> Oh, oh, oh, ti bà wọ́n pé àdéjì kẹ̀ṣọ́ bá mi wọ yàrá ni kí ló ṣẹlẹ̀ inner room nìyẹn ń ṣẹlẹ̀ ó jẹ́ wọ́n á sọ̀rọ̀ inner room lórí afẹ́fẹ́ kí ló dé ah, tí mò ń ṣe tí mò ń ṣe ẹ mọ oríṣiríṣiríṣi ọ̀nà láti gbọ́dọ̀ mọ límìtì wa ó ti mọ iye tó ń gbà ní sálárì mọ iye tó gbọ́dọ̀ ná sálárì ẹ̀ ojú two hundred thousand lọ́wọ́ ló ń ná four hundred thousand in a month tí gbèsè ti wọlé ah má ti jú má ti jú o má ti jú mọ nǹkan tó lè ṣe o gbọ́dọ̀ lè reduce ah, ah, mi ò ní agbára oh I really wish to do this but I do not have the power I just cannot ẹni tó bá ṣàlàyé fún máa understand ẹni tí ó bá understand fi sílẹ̀ jẹ́ kó máa kó ràkàtìà ẹ̀ lọ mọ̀mọ́ jẹun kó bá o ẹ sọ fún ọpọ́n tẹ́nìkẹ́ ló sọ bẹ́ẹ̀ lórí ètò kí ló máa ṣẹlẹ̀ ah mi ò ní strength àti pé kíní ẹ̀ṣẹ̀ fẹ́ ọ̀rẹ́ ọkọ mi kan kíní kan ṣẹlẹ̀ lójú mi wọ́n fẹ́ kó ẹrù jáde láti inú boot mọ́tò sílẹ̀ ni wọ́n ti ń gbé wọ́n ti ń gbé ó wá ní àwọn kan tó yẹ pé kò yẹ kán gbé tán fẹ́ dá padà sínú boot wọ́n sì ti wá gbé yẹn sílẹ̀ lẹ̀ because àwọn yẹn ló wà nísàlẹ̀ tòkè náà fẹ́ kán wá fẹ́ dá padà but nígbà tán máa gbé lẹ̀ àwọn méjì gan ló gbé àmọ́ nígbà tí wọ́n fẹ́ gbé kinní yẹn padà ẹni yẹn ti kó àwọn nǹkan yẹn lọ sínú ilé wọn àwò pókè not to ìdílé ẹni tí ó máa gbé ẹrù lọ o jẹ́ kó n sáré gbé sínú kìíní ṣé lẹ́rìn tó bẹ̀rẹ̀ tó gbé kíní ètò ti báyìí eléyìí ò sọ pé wọ́n sọ fún mi o ẹ̀yìn yẹn ṣe kẹ́ tá a gbọ́ sound ẹ̀ ẹ̀yìn tí mò ń tí mò sọ yìí sì mo ṣọ́ pé tá a máa ń wo program yẹn màmá rántí pé ah Anna <laughs> ọlọ́wà ṣàánú ẹ̀ ó dẹ̀ sọ kíní lórí ètò ó dàbí ẹ̀kọ́ tó ní iṣẹ́ láwọn tó bá ti ń lórí tẹlifíṣàn ẹ má ṣe nǹkan lójú wọn o orí tẹlifíṣàn ẹ ti máa gbọ́rọ̀ yìí ṣùgbọ́n mo fẹ́ ká fi ọ̀rọ̀ yìí kọ́ ẹ̀kọ́ ni kẹ́lẹ̀ understand nǹkan tí mò ń sọ. he bent down to carry that load ẹ̀yin wọ́n sound ló ṣe kẹ́ ah kí ni ìyá wọn yé mi lè dìde mọ́ for over two years náà fi rìn báyìí ní kò lè rìn dáadáa oògùn tán nílé olóògùn àdúrà gan ah he was working like ọmọ tó ṣe ṣẹṣẹ nǹkan tó ah, bí abí arúgbó wọn lè rìn dáadáa torí pé wọ́n fẹ́ gbé ẹrù ẹrù lásán ó gbọ́dọ̀ mọ gbèdéke ẹ nǹkan tó bá ti gbìyànjú láti ṣe tí agbára ẹ ò bá ti tó ṣe fi sílẹ̀ let it be ohun tá à ń sọ nìyẹn <laughs> ẹ̀yẹ kátàlẹ́ lọ ṣe fàájì kó tó di pé èèyàn kan máa mú mi pé kí ló ṣẹlẹ̀ ká tí wọ́n padà wá wa kó ètò yìí lẹ̀ ó ń bọ̀. ẹ káwọn padà sórí ètò fàájì ọ̀sán pẹ̀lú Adéníkẹ́ ó ní tiyín àtàtà ẹ ohun tá à ń sọ náà ni pé ẹ mọ gbèdéke yín mo máa sáré sọ̀rọ̀ nípa ilé ilé ìgbé ilé gbígbé torí mo ti rí pé a lot of people wọ́n fall sínú kinní yìí ẹ máa rí odidi family tó yẹ pé inú church ni wọ́n lọ ń sùn kó ṣe pé wọn ò níṣẹ́ o ọkọ níṣẹ́ ìyàwó níṣẹ́ àwọn ọmọ ń lọ sùn ṣùgbọ́n nípa àìmọ̀ gbèdéke ẹni nígbà tó mọ̀ ó mọ iye tó ń gbà ń salary? ilé tó lọ rent ó wá jẹ́ ilé tó jẹ́ pé first year yẹn nìkan náà ló ló kó gbogbo owó jọ láti fi san ó tún yá owó kù by the time tí owó ọdún kan yẹn máa fi tán ó sì ń san gbèsè owó ilé tó yá tẹ́lẹ̀ tó wàá rówó lè san ọgbà ó ní ọ̀wá nídàá ẹrù gbogbo family bọ́ta because àwọn yá àwọn landlord kan wà tán san lórí gan o wọ́n san lórí wọn ready láti gbọ́ story wọn ready láti dúró pé à ó kè é fún wa lóṣù kan oṣù méjì wọn ráyè yẹn nínú àwọn akó gbogbo ẹrù àtọkọ àtìyàwó àtọkọ tó ń da ẹrù yín síta ẹjọ́ kí lẹ fẹ́ ṣe sí yìí ìwọ tó bá ti mọ tó ti mọ ó ti mọ agbára ẹ ọmọ pa ẹ ọmọ iye tó nílé account tó o bá ní agbára láti gba two bedroom flat jọ torí ọlọ́run ó lè gba mini flat tó o bá lágbára láti gba mini flat ó lè gba room and parlour wá ilé tó ní ìtìlẹ́ pé bóyá bí ẹ̀yin méjì àbí mẹ́ta lẹ́ ń ṣí ẹ toilet àti bathroom ẹ ṣe ẹ wá ẹ wá bẹ ṣe máa ṣàlàyé láàrin ara yín kẹjọ máa sanwó fún afọlẹ̀ ká máa fọ bóyá ẹ̀ méjì àbẹ́ mẹ́ta láàrin ọ̀sẹ̀ á lè máa neat mi lè gbé face me i slap you ṣágbára ẹ ti ká mí ní flat ṣágbára ẹ ti ká two bedroom flat ẹ tẹpá mọ́ṣẹ́ ọwọ́ ẹ̀ o lè gbé face me i slap you tẹpá mọ́ṣẹ́ ọwọ́ ẹ̀ fi kún iṣẹ́ ẹ kọ́kọ́ wò ó bóyá o ní agbára yẹn láti ṣe before you before you go into it má kàn lọ ṣe nǹkan tí o ò ní ẹ̀mí láti ṣe ẹ eléyìí gbaṣọ pàtiwá ò rà torí ò fẹ́ ṣe eléyìí gba ṣapati wá ó rà á torí ò fẹ́ meanwhile rírà tó ń ra ayé o ìgbésẹ̀ ló fi ń ṣe à à ṣúlẹ̀ ẹni tó fẹ́ ṣe pati gan máa understand wá sí ní ẹ má ju inú kìíní kan ó máa understand èmi náà bí mo ṣe wà yìí sí i a lot of people tí ó mo bá ní àmú fẹ́ ṣe nǹkan báyìí o ẹ bá mi ra nǹkan báyìí tó bá ní àfínì kan mo máa understand nítorí pé mo mọ̀ pé a lot of people ní nǹkan bàtà ń ta wọ́n lẹ́sẹ̀ aṣọ aṣọ tá a wọ̀ yìí powder irun gbogbo nǹkan tá à kó sára yìí ló máa ń cover a lot of things àbí mo parọ́ ni ẹ̀yin tèmi tí ẹ bá ti bọ́ta tó kun powder ẹ tí o gbọ́ bá bọ́ta tá a bá mú igi ta fi ń ta yín tá a bá ń ta yín ẹ̀lẹ́mẹ́ni tó mu gàrí o ẹ ní mọ èèyàn tó mu gàrí nínú yàrá ẹ o gbogbo àjọ mú igi a fi ń ta náà a fi ń ta jọ fi ń ta yín ni yẹ́s o jẹran èmi náà jẹran o ṣàtìrí igi ta lọ́wọ́ mi. ẹ ǹ èèyàn máa ń mọ límìtì ẹ̀ ni ṣe bó ṣe mọ́ ní níbi tí agbára ẹ̀ ò bá ká adẹnikẹ́ ń pòó lóńgò mo máa ń pa aláǹtíà kò ń tẹ́ ẹnu mọ́ ohun tí agbára ẹ̀ bá ká kò ṣe ibi tí gbèdéke ẹ̀ bá dé òun ni kò ṣe ah mo mo fẹ́ mo fẹ́ ṣe patí báyìí mi ìlówó wáòlù mo dẹ̀ fẹ́ lọ ṣọ́ọ̀ṣì mi ẹjọ́ ta ló máa pa mí sí ta ló fẹ́ nà mí ìwọ tó bá ti wò pé bóyá ẹ ẹ mi mi ò lọ ṣọ́ọ̀ṣì lọ ṣe patí máa wà á kódà ọjà òyìnbó ní patí mi máa ń jẹ èyàn kò mọ̀ bóyá èyàn kan wà àbí èyàn kan ò wá nígbà táwọn táwọn abúlé ti kí láti dé láti yí gbogbo ẹ̀ pọ̀ fún mi pátí ti dùn kí lẹ́yìn sọ ẹ̀ ẹni ìfún àwa sí lágbára láti ṣe má ṣe é má ṣe é má ṣe é ẹ wò ó ẹgbẹ́ ìpolówó ọjà yìí wá káàbà yìí bu ẹnu ajé lù á ti bu ẹnu ajé lù ú ó máa tà ní wàrà ń ṣèṣà ẹ̀hẹ́n ṣé wá rí lẹ́bù tẹ̀fẹ́ lọ yẹn ẹ̀ wá lọ síbẹ̀ nítorí pé kí ni àwa ti fi ẹnu ajé sí ọrọ̀ ajé yín lórí ètò fàájì ọ̀sán lórí Orísun TV ẹgbẹ́ e wa a máa bá yín polówó ẹ̀ dáadáa. ó dáná èmi fẹ́ máa kúrò lórí ètò ṣùgbọ́n mo fẹ́ kí n máa tẹ̀lé wa ní gbogbo ìkànnì wa at Orísun TV Instagram Facebook TikTok whatever lórí youtube àwa ń bẹ̀ ìwọ tó bá miss ẹ̀ ní live lórí tẹlifíṣàn o tún lè lọ sórí youtube kó lọ wò ń bẹ̀ orísun tv náà ni kò ní bàjẹ́ ẹ bá máa tẹ̀lé mi ọmọ yín lórí instagram àti tiktok at amifingers ni kò ní ṣì ṣùgbọ́n lórí facebook ẹ tún lè bá mi sọ̀rọ̀ ní àti adex anna babatunde títí di ọjọ́ míì tí a tún máa wá pàdé tá a máa mú ọ̀rọ̀ míì tí ó ṣe kókó tó ṣe pàtàkì wá fún yín. ó dàbí ká máa ti lọ àmì lọ àtẹ̀yìnbọ̀ ó dàbọ̀. <laughs>